هو الله الذي Thank you. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbòrà yìí pé ẹ kú ojúmọ́ ẹ tún kú déédéé àsìkò yìí a kú oṣù Ramadan yìí Allah ṣe púpọ̀ ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò tí a kò ní alefik fi dín pẹ̀lú mi nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ lásìkò yìí àwọn náà ni Sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lọ́gbọ́mọṣọ́ ń gbé ọ̀làdùnní bello òní ọkọ̀ tèmi mọ́ kí n káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i kó tó di gbẹ̀mọ̀ láǹfààní àti pè wọlé ìbéèrè tí màá fi síwájú lélẹ́yìí ṣẹ́yìn oníbèrè ó béèrè pé ó ní orúkọ àwọn ní abdulmajid láti èkó wọ́n ní tí a bá ń tọ̀ lọ́wọ́ tí èèyàn bá wá sálámà sí wa ǹjẹ́ a lè dá irúfẹ́ onítọ̀hún lóhùn alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ní pé ṣé èèyàn lè ṣe àdúrà lédè yorùbá lásìkò téèyàn bá wà ní sujud ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé wọ́n ní àwọn kan wà tí wọ́n máa ń pẹ́ ní sujud lẹ́yìn imam ṣé ó tọ́ bẹ́ẹ̀ kí wọ́n máa pẹ́ ní orí sujud lẹ́yìn imam bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته òfin ọlọ́run ó dá lórí pé ẹni tí bá ń tọ̀ àbí ń ṣègbọ̀nsẹ̀ tábà sálámà sí kò gbọdọ̀ dáhùn òun náà sì gbọdọ̀ pilẹ̀ sálámà sẹ́nì kankan lórí ìtọ̀ àbí lórí ìgbẹ́ nítorí pé sí sálámà ìyẹn kíkítà máa kíra wa lábẹ́ òfin ẹ̀sìn Islam ó ṣe àkójọpọ̀ orúkọ ọlọ́run ọba sínú a sì gbọ́dọ̀ dárúkọ ọlọ́run nígbà tá à ń ṣe gá àbí tí à ń ṣẹ̀yọ́ lọ́wọ́ torí ó ń ṣẹlẹ̀ pàànàbí sallallahu alayhi wa sallam ó ń tọ̀ lọ́jọ́ kan ẹnìkan nínú àwọn sàhábà wa sálámà sí pàànàbí ò dáhùn àfìgbà tó tọ̀ tán tó sàlùwàlá màánà ló tó wá dáhùn sálámà rẹ̀ ẹ ti rí ẹ dáhùn àfìgbà tó tọ̀ tẹ tọ̀ tán tẹ sàlùwàlá àmọ́bìnrin àwọn fẹ́ láti dárúkọ ọlọ́run nígbà táwọn ń ṣẹ̀gbìn lọ́wọ́ àwọn fẹ́ láti dárúkọ ọlọ́run nígbà táwọn ń ṣẹ̀gbìn lọ́wọ́ torí ẹnikẹ́ni gbọ́dọ̀ sálámù sẹ́ni tí ń tọ̀ lọ́wọ́ tọ́másì sálámù sí ọ nígbà tó ń tọ̀ lọ́wọ́ ọ̀ gbọ́dọ̀ dáhùn torí asalaamu alaykum wa rahmatulahi wa barakatu wa alaykum asalaam wa rahmatulahi wa barakatu sísè wọn ti orúkọ ọlọ́run ọba ń bẹ́ńbẹ́ sọ mùsùlùmí sùwọ̀n lè dárúkọ ọlọ́run nígbà tó ń ṣẹ̀gbìn lọ́wọ́. wọ́n ní káwọn bá forí kalẹ̀ àti gbọ́ pípẹ́ àyè gbígbà àdúrà ní fíforí kalẹ̀. bẹ́ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ká pọ̀ ládùúà ní ìforí kalẹ̀ wa. ǹjẹ́ àwa lè máa fi Yorùbá ṣàdúrà bẹ̀? rárá o àbẹ̀rẹ̀ fi èdè ní ìṣàdúrà tó yàtọ̀ sí èdè lárúbáwá nítorí gẹ́gẹ́ bí ìwọ náà ti ṣe mọ̀ ìwà mùsùlùmí nítorí èdè lárúbáwá náà lòdì tí ọlọ́run bá ní ká máa fi ṣẹ̀sìn. ǹgbọ́n nǹkan kan níbi lárúbáwá bíi tẹni tó fẹ́ ṣe sọ̀láàtì kan hmm. ẹnì ká bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu akbar èdè lárúbáwá ni a sì parí rẹ̀ pẹ̀lú assalamu alaikum èdè lárúbáwá ni. kí ló tán ní ká kà ní dúró ohun tí wọ́n ní ká wí ní rúkú ohun tí wọ́n ní ká wí ní ìforíkalẹ̀ gbogbo èdè lárúbáwá ni. torí ẹ̀ tẹ́ bá wa ṣàdúrà náà ní ìforíkalẹ̀ rẹ̀ àbígbà tó ń ṣe tashahhud lọ́wọ́ àtàrà níparí kó tó di kọ́ sálámù tánàbí ni kò ṣẹ̀ṣẹ̀ tó o bá fẹ́ nínú àdúrà kò ṣe kó tó tún sálámù gbogbo èdè lárúbáwá láfi ṣe. níbí mùsùlùmí ọkọ mọ̀ bí pàtàkì tó dè lárúbáwá pàtàkì ìgbẹ́ni tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn wa kì í ṣe pé ní ṣe pẹ̀lú pàm wá kí kòkòrò sásun ọbẹ̀ wa kó rú gọ́gọ́ èdè ni tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn wọn. yàtọ̀ sí english ẹ̀rọ bá àwọn èèyàn gbọ́ nítorí tí wọ́n jẹ ni. Hmm. torí ẹ ẹ wàá rí i pé wàhálà àwọn èèyàn làálàá àwọn lórí bá ti gbọ́ èdè òyìnbó english ọ̀pọ̀ kọjá sísọ. Hmm. kí ló dé ẹ̀yin gbìyànjú ìdá kan nínú mẹ́wàá bẹ́ẹ̀ síde lárúbáwá náà níta ẹjọ́ mùsùlùmí kí ẹ̀rọ bẹ́ẹ̀ gbọ́ àbẹ́ẹ̀ ní gbọ́. Hmm. kí ilé ẹ̀kọ́ wà lọ́dọ̀ wa saturday sunday fún gbogbo ẹni tó bá fẹ́ kọ́ èdè lárúbáwá tó fẹ́ mọ̀ àyè sí mo ti dàgbọ̀ ọ̀ràn nǹkan kankan rí nígbèsè ayé mi kìí ṣe ìdíwọ́ wá kọ́ wá kẹ́kọ̀ọ́ wọ́n ṣe lè bọ́ọ̀lù wọn ṣiṣẹ́ rọrùn fún un. eléyìí jẹba torí ètò bá forí kan lọ ẹ gbọ́dọ̀ fi yorùbá tọrọ ẹ gbọ́dọ̀ fi haúsá tọrọ àbí èdè sábàrúmọ àbí ìbàrùbá àbí èdè tápà àbí èdè igbó àbáwúsá rárá ìdílé àbáná tó o bá ti bọ kẹlẹ ní ọsọ ni ṣùgbọ́n adúpẹ́ fọlọ́n pé gbogbo mùsùlùmí náà tó ń ta ìgbéde lárúbáwá àwọn wọn mọ àdúrà kan tó jẹ́ àdúrà kan tí ó jẹ́ ìlú mọ̀nká. ومن ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار wọ́n bá ma lórí eléyìí náà bọ́lọ́n bá so orí tí ń bẹ nínú àdúrà yìí fún yàn kí ló tún sọ pé lọ́wọ́ sí fún un. oníkọ́ hmm. fún ọ ní dáadáa láyé kó tún fún ọ ní dáadáa lẹ́kọ̀ọ́ kó sọ kó gbà kó là níbi ìyá aná eléyìí náà tó eléyìí jẹ́ bó ṣe jẹ́. tó ó ní ṣé a lè pẹ́ sí ìmáàmù wa nínú ìforíkalẹ̀ kí ìmáàmù wa ti gbórí sókè kó ìforíkalẹ̀ ti pẹ́ káwọ́ sì tún bẹ́ẹ̀ ìforíkalẹ̀ àṣejù ni wọ́n pè lẹ́yìn àṣejù àti àṣehàn àti àìmọ̀kan. torí pẹ́ẹ́nì bí sallallahu alaihi wasallam ní innama ju'ila al-imamu li yu'tamma níṣẹ́ ni wọ́n fi ìmáàmù síwájú kẹ́ ẹ lè máa wà àwòkọ́sí rẹ̀ ẹ má yàpá sí lè máa mọ̀ hmm. ẹ má yàpá sí lè máa mọ̀ ìyapa wo lọ́wọ́ tó pé ìmáàmù ń bẹ́ ń dúró máàmù ń bẹ́ ń forí kalẹ̀ ìmáàmù ti jókòó máàmù sì tún gan sí forí kalẹ̀ ìyapa ńlá ni ilé ìjọ yẹ kọ́ wáyé. jazakumullahu khairan ah, nọ́mbà tí ẹ fi máa láǹfààní àti pè sí rèé o plus two three four fáwọn tó ń bẹ lọ́nà tó jìn eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn àtàǹbẹ̀ lágbègbè yìí àti ní nàìjíríà zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight ojú òpó tóbi jábínú tí ẹ lè fi máa pè wọlé sórí ètò tí a pè ní alifik fidin insha allah likrotillah hello hello ee hello ìyá kìnìún yẹn ò tí ì já gerege ẹ má bínú ẹ gbìyànjú ẹ padà ẹ jẹ́ kí ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a máa ṣe bẹ́ẹ̀ kí a máa wo àwọn ìpè lóníranran ẹlẹ́yìn. aleykum salaam wa rahmatulah ọkọ yín o. orúkọ mi alájà fàájì àbúrẹ́sì ní ìpínlẹ̀ àmọ̀tíwá ló ń ta náírà. kí ni ìbéèrè yín. mo kí àwọn olùmọ̀ wa lórí ìjọba pẹ́ fún wa. kí ni ìdájọ́ tó rọ àwọn tó bá ń jẹ ogún ọmọ òun kan lórí ojú wọn kí ni ìdájọ́. alhamdulilayi àwọn ẹni tí wọ́n ń jẹ rọ ọmọ òrukàn tí wọn fi rọ ọmọ ọlọ́mọ tí wọn fi lé lọ́wọ́ Ọlọ́run lẹgbàá wa fi yé wa pé iná ni wọn ń jẹ sínú wọn láti ayé ń bì wọn sì tún wọnà tó bá di lọ́la gbẹ̀ngàn kéyàmù Ọlọ́run sọ nínú Suratul Nisa ni innal ladhina ya'kuluna amwala al-yatama zulman innama ya'kuluna fi butunihim nara wa sayaslawna sa'ira hmm. Ọlọ́run ní bá dájú àwọn ẹni tí ń jẹ wọn ọmọ òrukàn ní ìjà àbòsí tó jẹ́ yí àwọn pé kìí ṣe ní táwọn ń jẹun làwọn ń jẹ sínú iná ni wọ́n ń jẹ sínú wọ́n sì tún wọnà sàárì iná iléjòfẹ́ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù. àmọ́ àná lórí ọmọ òru kan jẹ́ lọ́wọ́ yín lónìí ẹ̀fọ́ rẹ̀ lé lọ́wọ́ kí wọ́n ṣe bó ti ṣe wà ní kékeré iná ni wọ́n kó rẹ̀ fún nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ò ní wọ́n bẹ tẹ̀lé lìyẹ̀tọ́ náà hatta idha balagha an-nikah ẹ dá àwọn ọmọ òrukàn wò títí tó má di pé wọ́n dàgbà gbẹ̀bí ọkùnrin tó aya ní obìnrin tó ọkọ ní tó má ti dání tó bàlágà ẹ fọwọ́ dá wọn wò tẹ bá rí i kí wọ́n ṣàṣeyege ọkọ wọn fún wọn ẹ gbọ́dọ̀ jẹ́wọ́ wọn mọ́ ti yẹn ọlọ́run sì tún pàkíyèsí wa ẹ̀yin tẹ́ wà ń pè pé àwọn tó wọ ọmọ òrukàn lónìí ẹ̀yin ti pé ló pa bàbá rẹ̀ hmm. lòun fi dání òrukàn tó fi dání tó ń bá amójútó dúkìá rẹ̀ ìgbà ó gan lẹ́yìn mà ti kò pẹ yín náà tani gan nínú àwọn ọmọ yín lẹ́ẹ̀mà pípé ọ wà ń pè ọmọ òrukàn jẹ́tọ̀ yìí náà bá kú torí ta ni wọ́n ń pè lọ́mọ òrukàn ó náà lẹ́ni tó ṣe é pé bàbá rẹ̀ kú ṣáájú kó tó di kọ́ ṣé gbogbo àwọn ọmọ ti nípò àtijọ́ ọmọ tẹ́ni tó bá jẹ́ alámòójútó lórí àwọn ọmọ yín àti dúkìá tẹ́ bá fi sílẹ̀ kí lè ń fẹ́ kó ṣe lórí àwọn ọmọ yín kéékèèké ńgbà tẹ́ bá kú irú rẹ̀ ní tẹ́yìn náà máa ṣe táwọn ẹni tẹ́yìn náà ń ṣàmójútó lórí ọ̀rọ̀ wọn lónìí. ọlọ́ni wọlé yakhshal ladina law taraku min khalfihim dhurriyatan dhi'afan khafu alayhim falyattaqullaha wa liyaqulu ẹ̀yin náà bẹ̀rù ọlọ́run lónìí lórí àwọn ẹni tẹ́ ń sàmójútó lórí owó wọn kẹ́ ẹ sì sọ ní tí bá sòdodo ẹ má jègún mayá. ẹ̀lọ́ wàhálà ìlú sálàmù rahmatulahi barakatu wo kọ yìí. naam pẹ́sẹ̀ sílẹ̀ ó ń sọ mi ṣíṣe láti èkó. naam. pẹ́sẹ̀ sílẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ dókítà mi pé ẹnu kan wà ó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ọ̀gá kan. Mm-hmm. ọ̀gá yẹn wá jẹ́ ẹnìyẹn jẹ́ lọ́sílẹ̀. ọ̀gá yẹn wá sọ ọ̀rẹ́ méje kí wọ́n rí ọ̀gá yẹn ní kókóró bẹ́ẹ̀ ra ọtí wá sí ọ̀rẹ́ àlejò tí wọ́n lọ kọ́bẹ́ ni tí mo ti kọ̀bà ara ọtí kọ̀bẹ́ lọ bá ara tó ń ti pọ̀ ga rẹ̀ ni kọ̀bẹ́ lọ bá ara kọ́lá kó ti kí bàbá àtìyá rẹ̀ ni mo ti kọ̀bẹ́ lọ bá wọn ra wọ́n bọ̀ síbọ̀ sí ọ̀gá lásán ẹ̀mí ìjẹ́ kò sí jù. hello. aleykum salaam wa rahmatulah orúkọ yín. naam. hello. ìbéèrè mi àkọ́kọ́ ni pé tí ẹgbẹ́ bá fi ara kan yàn láṣẹ tí ìyẹn nílò. ìyá hello. hello. wa salaam wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi. wa aleykum salaam wa rahmatulahi. à ń gbọ́ yìí o kò yìí o. naam orúkọ mi Kamaldeen Abdulkareem orúkọ mi Kamaldeen Abdulkareem láti Niger republic. kí ni ìbéèrè yín mo kí mo kí àwọn akẹ́kọ̀ọ́ pé jẹ́dá kò mú lọ kẹrẹ̀. sani wọ iye ẹkùn. iṣẹ́ àná ìlú alákọ̀ọ́kọ́. Hmm. èyí pé tí a bá wá sí mọ́tálásí tá a bá wọn jẹ́ ti kí iṣẹ́ ẹgbẹ̀gbẹ̀ ti tàrà yìí. Hmm. ṣé a lè tẹ̀lé wọn pẹ̀lú àníyàn iṣẹ́ ayé àbí àbọ̀ sẹ́gbẹ̀ tí a ti iṣẹ́ ayé wà nípa tó darapọ̀ mọ́ ìmọ̀ ilé ìlú alákọ̀ọ́kọ́. tọ́ ẹ kéjì. nígbà kejì Hello. À ń gbọ́ yín, à ń gbọ́ yín. Ìbéèrè lẹ́lẹ́kejì. Yàm. Hmm. Tí ìmáàmù bá ti nínú kàráwì náà ń tábà sálámù, ìbéèrè ìgbà tí ìmáàmù bá sálámù yìí kiri. Ẹ àwọn àtọ́wá dìde á sọ ìṣọ́pì. Kílẹ̀ ní àwọn lẹ́tọ̀ọ́ àbí ẹ̀lẹ́tọ̀ọ́. A máa kí kàráwì ìtẹ́ tó dé ìmáàmù kiri kiri. Tọ́ba sálámù àwọn àdìgbò láti ẹ̀ka àkẹ́kọ̀ọ́ àtọ̀ ìṣọ́pì ìbéèrè pé aláìní ẹ̀ tó sá sọ ọ́ ìbẹ̀rù òru tó ní ẹlẹ́tọ̀ ní ẹlẹ́tọ̀ àbí ẹlẹ́tọ̀ ń ṣàlà. àti gbọ́ yé ọ̀dà ẹ ṣe o. alhamdulilayi lásìkò ìgbà tá a bá dé mọ́ṣáláṣí tá a bá kú wọn ti parí sọ̀láàtì làìṣà wọn ti wà nínú sọ̀láàtì wọ́tẹ̀r àwọn ti wà nínú sọ̀láàtì tarawele àwọn ò eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́ tá a bá wọn lórí ẹ̀ náà fìlà ni sẹ́ni tí ń ṣe ọ̀ràn yẹn sọ alẹ́ tó lẹ́yìn ẹni tí ń ṣe náfìlà bì àlẹ́jọ́zọ salatu muftaridin khalfa mutanaffilin bẹ́ẹ̀ ni wọ́n máa ń kọ́ nínú tíra fọ́k pé ṣé ọ̀tọ̀ kẹ́ni tó fẹ́ ṣe sọ̀látò ọ̀ràn yẹn kó tó lẹ́yìn ẹni tí ń ṣe náfìlà àkọ́kọ́ ni pé àgbọ̀dọ̀ máa pẹ́ sí mọ́ṣáláṣí mùsùlùmí gidi yóò máa allahu akbar alákọ̀ọ́kọ́ tí lè ma mọ́ ọba sí kọ́mọ́sẹ́yìn òun ká kama wá fẹsẹ̀ gbálẹ̀ ká máa fẹsẹ̀ wọ́lẹ̀ ká tètè wá sí mọ́ṣáláṣí bẹ nínú àwọn àwa burúkú tí ò dáa nítorí pé tó bá náà bá pín ní nítorí dájú ni pé tolórí ti tètè lọ́dọ̀ ìmáàmù wa Malik rahimahullah àwọn sọ wípé kọ̀tọ́kọ̀tọ̀nà káníyàn máa mú kó yàtọ̀ sí ti ìmáàmù àníyàn máa mú àti ti ìmáàmù ó gbọ́dọ̀ jẹ́ nǹkan kan náà ó jẹ́ àníyàn oríṣi kan náà tẹnìkan ó ta sí tẹnìkejì lábẹ́ ọ̀rọ̀ máàlíkù kò síbi àti lẹ́yìn ìmáàmù tí ń ṣe tàràwíyè pẹ̀lú àníyàn ṣùgbọ́n lọ́dọ̀ àti imaamu ahmed àwọn méjèèjì àwọn sọ pé kò sí nǹkan tó burú ó jẹ́ pé ẹni tó ń ṣe sọ́láàtù tó jẹ́ ọ̀ràn àyàn ó tò sẹ́yìn ẹni tí ń ṣe náfìlà kò sí nǹkan tó burú ń bẹ̀. so lábẹ́ báyìí nígbà tí imam tó bá ti ṣe téèyàn bá ti bá wọn èèyàn tò lẹ́yìn wọn pẹ̀lú àníyàn pò ń fẹ́ ṣe aláìṣà tó bá jẹ́ pé ó bá wọn láti bẹ̀rẹ̀ rákà alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì nínú tàràwí yẹn ó wọn ṣe méjèèjì ìmáàmù tó wá jókòó wá ń ṣàtàyà èèyàn ṣe àtàyà pẹ̀lú ẹ̀ tí èèyàn bá wá ti wá parí àtàyà tiẹ̀ títí débi ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu èèyàn dákẹ́ gbàtí ìmáàmù bá sálámà èèyàn ní sálámà èèyàn dìde láti múrákà méjì tiẹ̀ tó kù wá ìgbà náà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe àtàyà tí ó sálámà sọ̀láàtì eléyìí jẹ́ báwọn nítorí hadithi mu'adh ibn jabal radiyallahu anhu wọn ní máa tó lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam láti ṣe sọláàtì làṣà ṣùgbọ́n gbà tó bá padà dádúgbò wọn yóò tún wá tún ìmáàmù ṣe fáwọn èèyàn ní sọláàtì làṣà yìí kan náà ẹ sì máa ń pé ìṣà ẹ̀yọ̀ kan lọ́lọ́ ní ká ṣe lójúmọ́ kan ajẹ́pọ̀ kan nínú rẹ̀ ọ̀ràn yẹn ni èkejì náà fìlà ni hmm. èwo ni ọ̀bá wa jọ̀ràn yẹn èyí tó kọ́kọ́ ṣe ni ó hmm. yẹn ẹlẹ́ẹ̀kejì tí ń ṣe ńgbà tó délé tí ń fi ń ṣe lè máàmù fáwọn jàmá tiẹ̀ eléyìí ń ná fìlàní. àwọn ẹni tó tò lẹ́yìn tiẹ̀ nígbà tó ń ṣe lè máàmù fún wọn ọ̀ràn àyàn tiwọn làwọn ń ṣe. Hmm. eléyìí túmọ̀ sí wípé àwọn èèyàn tò pẹ̀lú àníyàn ọ̀ràn àyàn lẹ́yìn lè máàmù tí ń ṣe náfìlà. eléyìí sì dé tí gbọ́ ànábì sallallahu alaihi ó ṣe lè má mú fún wa sọ̀látùl ìṣá ìlànà lánàá bí ṣe mọ̀ ti ṣe sọ̀látùl ìṣá ìlẹ́yìn o so ṣùgbọ́n gbà tí yóò dẹnu lé kí ó tó fẹ́ kí lẹ́yìn fatiha súrọ́tù bákọ́rà lọ mẹ́nu lé ó tó rùkú kòrùkú ó tó rùkú kòrùkú ó tó rùkú kòrùkú èmi arọra jásọ̀ láti tèmi kú lẹ́yìn rẹ̀ so báyìí ni mo lọ dá tèmi ṣe so anabi sallallahu alaihi wasallam sọ pé afatanu anta ya Mu'adh sí hmm. èso kó ń fìtínà ni wa àwọn kéwú tí oògùn lọ títí ń bẹ tọ́yọ kọ́ ọmọ kí n sọ láti làyíṣà bí wọ́n ṣẹ́mṣì wọ́n bọ̀ háhá àti wọ́n bọ̀ há àti bí wọ́n tíìnì wọ́n zaitun so àwọn arúgbó tọ́yọ kọ́ ọmọ kí n sọ láti làyíṣà ni so àwọn náà ká kíyèsí o láti pé lè má mú mi ní ìsìn yóò kankan mú dàhámàtà yóò bá ní Allahu akbar lẹ́yìn fatiha mo dájú pọ̀ pọ̀lọpọ̀ wọ́n ti sọ láti ṣeré wọn ò mọ̀ túmọ̀ rẹ̀ ẹgbọ́n kí n sọ láti làyíṣà bí wọ́n ṣẹ́mṣì wọ́n bọ̀ háhá يوضحها àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí àwọn alam nashrah naam eléyìí jẹba. so ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tí a bá ṣe sọ́látì wítìr lẹ́yìn imam lẹ́yìn sọ́látì tarawih àwọn èèyàn kan tún máa ń dìde dúró tí wọ́n tún fẹ́ fi rákà kan kún wítìr yẹn kó lè bá a di sọ́fẹ̀ tí nǹkan tí wọ́n ń sìn yẹn náà sọ àbí ọ̀bá mu ṣùgbọ́n àsìkò ìgbà tí wọ́n dà níyàn pé àwọn fẹ́ẹ́ fi sọ láti àlùwẹ́tìrì yẹn wọn ò níyàn wẹ́tìrì tàràwíyẹ náà ló tún dà níyàn tàràwíyẹ náà ló tún dà níyàn pé wọ́n ń so lọ́nà tó ṣe pé kánbá sálámà rákà mẹ́ta ìwọ ní sálámà wàá dìde láti mú rákà ní ìwà fúnra rẹ̀ tó bá sì jẹ́ pé méjì méjì lè má mú bá ní ti sálámà ń ta àníyàn tarawih ni wọ́n fi máa bá lọ tó bá ti ṣe rákà ti parí tó jẹ́ wítìrì fún un sọ̀láàtì tarawih ni wọ́n tún ní láníyàn tiẹ̀ ọkàn sì kankun ni tó bá jí lóru sọ̀láàtì tó bá fẹ́ ṣe wàá máa bá lọ nítorí pé anabi sallallahu alaihi wasallam ni la witrani fi layla àyè òsí láti ṣe sọ̀láàtì wítìrì méjì lóru ẹyọ kan ṣùgbọ́n tó bá yẹ kéèyàn bá dúró pẹ̀lú ìmáàmù náà téèyàn bá parí sọ̀láàtì yẹn bóun náà ti ṣe parí rẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀ nítorí pé tí a bá jí lóru wàá tún sọ kìyàmù léèlì rẹ wítìrì náà kàn ní wá mọ́ wítìrì náà ní wá mọ́ kò síbi táwọn Ànábì sallallahu alaihi wasallam ti sọ pé ẹ tún lè ṣe sọ̀láàtù mímọ́ lẹ́yìn sọ̀láàtù wítìrì. so Ànábì sallallahu alaihi wasallam ó ṣe wá lójú kòkòrò wípé ij'alu akhira salat akhira salatikum bil-layli witra ẹ jẹ́ kó pé sọ̀láàtù tí ẹ ṣe kẹ́yìn lóru kọjá sọ láti wẹ́tìrì téèyàn bá tún wá sùn tó bá tún jí kò sí nǹkan tó sọ pé kó mọ̀tò ṣe sọ láti mí mà lópin ìgbà tí ọba ti tún sọ láti wẹ́tìrì mí ṣe mà inṣàlá. ẹ̀lọ́ mi. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ó kọ́ yìí o. orúkọ mi ni fauziya. láti wo. a ti máa láti ń sìn láti London kí ni ìbéèrè yín. tá. kí ni ìbéèrè yín o. rẹ ẹkúta ẹkúta ìbéèrè mi ni pé ọkọ tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì. tí ìkan wà ní Nàìjíríà hmm. ìkan wà nílùú Èkó. tí ọkùnrin náà tó tó máa ṣe ṣìnà ṣe ìyàwó tó ṣẹ̀ fẹ́ ó ṣẹ̀ fẹ́ yẹn bí oṣù mẹ́ta tó kẹrin tó bẹ̀rẹ̀ ṣé ìyàwó yẹn ó lè kọ́. ṣé ìyàwó tó ẹsẹ̀ sí ẹ. bẹ́ẹ̀ni. tó alhamdulilayi ọkọ mi pé ọlọ́run bẹ ló dá wa ó ṣe zina ó ṣe léwà ọlọ́run sọ nínú suratul Isra ó ní wàlẹ́ àtàkọ́rọ́ bẹ̀rẹ̀ wala taqrabu zina innahu ṣẹṣẹ fahishatan wa ẹsẹ bí ilà. ẹ ò gbọ́dọ̀ máa súnmọ́ zina ẹ má súnmọ́ ẹ má súnmọ́ ẹ má súnmọ́ torí pé kò sí ọ̀nà téèyàn fi kàn kan fún yàn tó lè lọ́ọ̀rìn tó eléyìí ọlọ́run sọ pé ẹ má ṣe lásán ó ní ẹ gbọ́dọ̀ súnmọ́ níta ẹ gbọ́dọ̀ súnmọ́ wọ́n tó wọ́n sí ká ẹ gbọ́dọ̀ tọ́ ẹ tí ẹ gbọ́dọ̀ owó lórí ẹ gbọ́dọ̀ ṣe gbogbo tí ó mú ni máa fẹ́ fi yín tì sára pé zina ni wà. ọlọ́run nítorí pé ìṣekúṣe ni ojú ọ̀nà tó sì burú ni wáyé o kí là ń fẹ́yàwó sí gan-an rí bí là ń fẹ́yàwó ó jẹ́ pé ìyàwó ta ni ó kó wa ń jánu níbi ìwákùwà àti ìṣekúṣe wọ́n wá fẹ́yàwó ó wá jẹ́ pé ìyàwó tó fẹ́ ó ì jẹ́ kó tọ́ ó ì jẹ́ kó kọ́ ẹ níjànú ànábì sallallahu alaihi wa sallam tí ó ti sọ fún wa ó ní ẹ̀yin ọ̀dọ́ man istata'a minkum al-ba'ata falyatazawwaj fa innahu aghaddu lil-basar وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجع النبي صلى الله عليه وسلم يعني يعدو ẹni ó bá ti lè ní agbára ìkápá àti lè bóbìnrin lò tó sì lè ṣènáwó ẹ ìtumọ̀ bá a nì nígbà tó pé dìrẹ̀ ń lé lásán so o lè bóbìnrin ṣe o sì lè gbé ìnáwó ẹ hmm. ànábì ni kò fẹ́yàwó nítorí pé tó o bá fẹ́yàwó yìí ní ìgbà tí ọwọ́ àbá ti ṣe owó yìí eléyìí ní òjò kò lè rẹjú rẹ lẹ o ní máa wọwọ kú wọ mọ òun náà ni ó sì jẹ́ pé ó kápá àti fún abẹ́ rẹ àti àti kó rẹ gan níjànú abẹ́ rẹ gan ni máa wá so ẹni tí ò lè ṣe bẹ́ẹ̀ ànábì ní kò máa ṣe sùn hmm. nítorí ìmọ̀ kẹnu ròyìn yóò máa bí ìgbà tí tẹ nǹkan ni ó tún á jẹ́ pójú rẹ̀ ó tún gbébì kan ó tún rírì kórè ó tún wáwàkúwà ó tún ṣẹṣẹ kúṣe a'udhu billahi minash shaitani rajim. Hmm. eléyìí ló fà lófin ọlọ́run fi sọ pé ẹni bá ti lọ́kọ níyàwó tó bá tún lọ́ọ́ dánwò tó ṣe zìnà pínlẹ̀ òfin rẹ̀ ní pé lábẹ́ òfin ṣẹ́ríyà èyí tọ́pọ̀lọpọ̀ láwọn ọ̀fẹ́ yìí òun náà ní pé wọ́n pa. Hmm. torí pé ọlọ́run ọba kórìíra àbàjẹ́ ọlọ́run ọba kò ìbàjẹ́ kò aburú pé kó máa ṣẹlẹ̀ wallahu la yuhibbul fasad. Hmm. torí ẹ̀ wọ́n á ní sí ìyàwó kejì tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ tí kò tí ì lọ hmm. so ọgbọ́n lójijì pé ah, ọkọ tó fẹ́ tó sì tún ti ní mi hmm. so ó tún á lọ ṣe dìná ṣé ó tóun ní tìtorí tóun fi lè sọ pé òun ṣe máa ń tòun ó tó dáadáa ó tó dáadáa à ń torí pé lẹ́yìn rẹ̀ náà ó tún lè kó àrùn kárùn ó lè kó wá bá yàtọ̀ sí kan ọ̀bùn ọ̀yẹ̀yàn hmm. àwọn ọ̀bùn àwọn ọ̀bùn irú wọn náà lọ́yẹ kí wọ́n máa fẹ́ àwọn ẹni tó mọ́ ẹni tó mọ́ bí irú wọn náà lọ́yẹ kí wọ́n máa jáyà jọkọ fún. ọlọ́run náà. ẹlọ́run. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh wọ́n kọ́ yín. láti wo. àbẹ̀yẹ̀ ah, ah, láti wo láti ọ̀rọ̀ sí èsì ta. ọ̀dà kí ni ìbéèrè yín. ìbéèrè tí mo ní ni pé bí olùgbà tí oṣù rọ̀mọ̀dá yìí ní ìbéèrè tí ìkan nínú ẹ̀gbẹ́ tí ó dọ́kùnrin tí àwọn èèyàn tó wá wá ní láì ṣe pé wọ́n ti rọrọ bí wọ́n ti rọrọ rẹ̀ hmm. ní ìyàwó ó wá wáyé nínú ìfẹ́ máa dáná sàárùn fún un wọ́n tẹ́ wá pe ìyá tó bí òun lọ́mọ àti ẹ̀gbọ́n ní sí nǹkan ní sílẹ̀ oúnjẹ ẹ̀rín ni láti mọ ọ̀jẹ́. àwọn hmm. amagbẹ̀ ẹ̀jẹ̀ kí ni ṣíṣe àti pé èmi tó lè jẹ́ sí mo sọ pé èmi kò jẹ́ oúnjẹ àárọ̀ mi hmm. ẹ̀jẹ̀ ẹ bá mi ẹ̀rọ mẹ́lẹ̀ ìgbẹ́ ẹ̀jẹ̀. alhamdulilayi.

so gbogbo eléyìí islam ò fara mọ́ hmm. gbogbo bíbẹ tóbìnrin yẹn ń bẹ lọ́dọ̀ ọkùnrin yẹn bíbẹ ẹsẹ̀ ni hmm. so gbogbo tó bá tún ti ara rẹ̀ náà jáde ẹsẹ̀ ló náà jẹ so irú ọmọbìnrin tí ń ṣèbéèrè yìí báyìí kọ́lọ̀ ń jẹ́ kí irú wọn pọ̀ láwùjọ. òun ti gbẹ́sìn yé débi pé wọ́n gbọ́dọ̀ jẹ́ irú oúnjẹ báyìí hmm. torí oúnjẹ tí ọwọ́ àràmù sè ní. oúnjẹ tí ọwọ́ àràmù bá sì sè ó náà kọ́ inú àràmù rẹ̀ ló jẹ́ tòkẹ́nu wọn mọ̀ bá dẹnu àràmù lóòrò ṣe jẹ́ǹtù ọjọ́ ló ṣe ṣe ó kàrí láì. Hmm. ọwọ́ á ní kí ni táwọn lè ṣe ẹ̀ lè lè yìn <laughs> ẹ̀ lè gbọlọ́gbà ọ̀ ìlàṣẹ́ ó gbàdé lè orúkọ yín o. máa ń láti àwọn àdúgbò tó ń gbàgbé. bọ̀ kí ni àfàṣọ náà mi kí ni ìbéèrè yín. ìbéèrè mẹ́ta ni onídìí mo fẹ́ bèèrè ọ̀ọ́tẹ̀. àkọ́kọ́. ìbéèrè alákọ̀ọ́kọ́ láti ẹ̀ ní láti fi ẹ̀dẹ̀ mi bẹ́ẹ̀ nípa òkú lójókè òkú. màá hmm. lọ ọmọ ọgbọ́n tẹ́lẹ̀ tí ó ń sọ ẹ̀rọ ìpè ìdájọ́ nípa aṣọ òkú wíwẹ́ aṣọ òkú aṣọ tó lọ́ gbé ọ̀rọ̀ yìí wọ́n máa ń lo jàlábíà wọ́n máa ń lo jàlábíà tuntun wọ́n á ti tó lu àwọn aṣọ aṣọ yìí tó ti ní ọ lára wọ́n máa ti tún ilé ìwé state wọ́n tẹ̀lé yìí fún bí ọ̀nà títí rẹ̀ láti ìdílé rẹ̀. nàlẹ́ kí ìbéèrè lè ṣe gbé nípa ọ̀rọ̀ à ń bọ̀ yìí. ìbéèrè ìbéèrè ti gbé nípa àwùjọ ọ̀rọ̀ rẹ̀ tí ó ti tí ń gbé àwọn àwọn mẹ́mbì àwọn ìyá ọmọ ń tún ọ̀rọ̀ ẹni mọ́lá sí ti ń bẹ̀ ń tà àwọn mọ́lá sí ẹ̀ kókó ìlú mọ́lá sí ẹ̀ ń tún ọ̀rọ̀ ẹni wọ́n ti ń dé olóde kejì tó kéde lónìí àbí tó kéde dé. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìbéèrè ẹlẹ́kẹ̀ẹ́ta ní ìbéèrè yẹn ẹlẹ́kẹ̀ẹ́jì ẹ̀ tó ṣe ìbéèrè kejì ló ní ládùúgbò wa rẹ ní ilé tí wọn bẹ tó o ti sílẹ̀ ní ọdún wa bàbá òde tí sọ̀rọ̀ yìí àti ìtì àgbáyé tí sọ̀rọ̀ àti sọ̀rọ̀ yìí àwọn mọ. ìyá ọ̀dà alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n béèrè nípa aṣọ tí wọ́n máa ti sókù lára bó ló ṣe yẹ kó rí. àkọ́ hmm. àwọn abéèrè mi wà tó yẹ kó lè kẹnu púpọ̀ tó nídìí àsìkò tó ń gbèrò a lè máa ṣàlàyé gbogbo ẹ̀ ní ọ̀wọ́ ọ̀sẹ̀jú péréte tí a ní lórí atẹ́gùn ìbáyìí. Hmm. a sì mọ̀ pé owó lọ́ba dé. sọ ọ̀pọ̀lọpọ̀ a ti ṣèdánilẹ́kọ̀ọ́ rẹ̀ lórí ṣìríṣìíríṣìí ẹ lè wá kẹ asọ̀rọ̀ nípa òkú ìgan hmm. nínú ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ pé cd rẹ̀ kéṣe mẹ́fà. series so hmm. ẹ rà láàyè gbogbo ẹ ń bẹ tí ó yẹ yín yékéyéké hmm. so nítorí délé àwọn béèrè ṣókí ṣókí ṣókí ṣókí tí èèyàn púpọ̀ fi lè jàǹfààní náà ni àwọn béèrè ta lè máa dáhùn lórí ewé ètò báyìí hmm. so ṣùgbọ́n ní kókó wọn ní kẹ́ fi jàlábí àsopù lára wọn sì ní kẹ́ wọ ṣòkòtò fún un so ẹ wé aṣọmọ lára ni ọkùnrin aṣọ tẹ́ lára ó kéré jù ó náà lẹ́yọ̀ kan tí agbára ọba kájú bẹ́ẹ̀ lọ àmọ́ tó bá ṣe é ṣe ni mẹ́ta la fẹ́ kó jẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríya hmm. obìnrin aṣọ márùn-ún hmm. la fẹ́ kí tiọ̀ jẹ́ nítorí wọ́n wọ̀ kan sí lọ́rùn bíi bùbá láìran hmm. so wọ́n gé orí rẹ̀ wọ́n kì í ní ọrùn so wọ́n wá ní rán ẹ̀gbẹ̀gbẹ̀ bùbá yẹn so wọ́n tún ró kan máa lára bíi lọ́ọ̀dì so wọ́n wá mú kan wọ́n fi borí rẹ̀ mọ́rùn so àwa ṣẹ̀ṣẹ̀ wá wé ọ̀kan máa lára á tún wá wé ẹ̀karùn-ún àwè máa lára. Hmm. èyí tá a fi bọ́ lórí mọ́rùn ẹyọkan èyí tá a fi bọ́ lọ́rùn bíi bùbá méjì eléyìí tá a lọ́ máa ń dì bí ìrò òun di mẹ́ta bákan náà èyí tí awé máa lára nílá alákọ̀ọ́kọ́ ọ̀dẹ́lẹ̀ kẹrin hmm. nílá ẹlẹ́ẹ̀kejì tá a tún wé mílíọ̀nù náà lára ó di márùn hmm. eléyìí ni aṣọ tí ìsìlámù sọ pé máa fi ṣèkù lára tí wọ́n á ní wọ́n ti ti mọ́ṣáláṣí àwọn kì í ṣe mọ́ṣáláṣí nìkan ó hmm. gbọ́ olúlé ayé lónìí yìí báyìí nítorí àlàáfíà àwọn èèyàn so torí kọ́ mọ́ bàjẹ́ pé ẹni tó lárùn lára yọ̀ọ́ àdàràpọ̀ mọ́ yín kálukọ́ fara kásá àti òsì hmm. so wọ́n á ní síbẹ̀síbẹ̀ àwọn èèyàn máa ń ṣe sọ láti lóde hmm. so ṣé káwọn máa ṣe lóde ló pé àwọn ni àbí inú ilé àwọn so tẹ́ ẹ bá ní garanti méjì garanti alákọ̀ọ́kọ́ ọ̀tún náà ní pé ẹni tó lárùn kò ní wá darapọ̀ mọ́ yín so ẹlẹ́ẹ̀kejì náà ni pé ẹ̀yin agbófinró kan òun á gbà yín lọ́kàn jẹ́ hmm. ẹ̀yin kọ́ mẹ́jọ tóbi ká ti la fẹ́ sẹ̀sìn lẹ́nu tó ti fẹ́sìn ní fẹ́sìn náà ẹlẹ́yìn ìjọba ṣojú. ẹlẹ́yìn. wàhálà ìṣẹ̀lẹ̀ wọ́n ṣùtìlá ọkọ̀ yìí. abdulrasheed láti àtọ́yì. kí ni ìbéèrè yín. ẹjọ́ àti àwọn dókítà rẹ̀. ẹ ṣé o. ìbéèrè àkọ́nù mi kì í lẹ́yìn bá ń kí ọ̀rọ̀ ìjàmà. Hmm. wọ́n hmm. ti dórí rákà ẹlẹ́kẹ̀ẹ́ sí ìrun ajá tí nǹkan lọ tó ṣe tán ti kí ẹ̀ tán. tó ń tíátá kan náà ni ìjọba àgbà pẹ̀lú àwọn kájọ kíjọba ènìyàn gbọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì sẹ́. tí ibi ayé imam agbọ́nù àwọn lẹ́kọ̀ọ́ lọ́kùnrin wa pé ó fi ẹ̀wá ó ga jù ségi àtẹ́lẹwọ́. àwọn hmm. àwọn rẹ̀ ṣé tá a bá ná àwọn ọwọ́ ni àti tá a bá gbé àtẹlẹwọ́ lílẹ̀ ní túmọ̀ sámi láàyàn tó bá wà sàlàyé rẹ̀. ọ̀dà alhamdulilayi tí èèyàn bá ń ṣe sọ láti pẹ̀lú jẹ̀má tọ́lọ́wọ́n kádàrá kálù alẹ́ èèyàn já ní rákà ti parí hmm. èèyàn wà lọ tán wà láti èèyàn tó dé wọn ti sálámù hmm. wọ́n ní sẹ́lábẹ́ èèyàn dọ́gba pẹ̀lú tani tó bá sọ láti láti bẹ̀rẹ̀ dópin tó sì sálámù láì jẹ́ pé nǹkan kan sálọ àlá rẹ̀ pẹ̀lú tèèyàn dálò àláti túká fẹ́ràn tún ṣẹ̀ṣẹ̀ tún sọ láti ṣe ní kọ̀dọ̀gba nítorí sọ láti tẹ̀yìn fẹ́ ṣe ti bàjẹ́ so sọ láti tuntun lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe ní ìsìn àwọn ní ládàá pé wọ́n ṣe sọ láti wọ́n jàmá bí jàmá bá ṣe pọ̀ sí ni ládàá máa pọ̀ so ẹ̀yin ò ní ládàá pé ẹ ti ṣe àmẹ́yìn lẹ dá ṣe so ìtàlá kọ̀ọ̀kọ́ kì í sẹ́yìn lẹ fi nífẹ̀ẹ́ dọ̀ lẹ fi jà so kọ́lọ̀ wọn gba ẹlẹ́ẹ̀kejì kó gbà lọ́wọ́ yín lẹ́sìn tí wọ́n ní àwọn gbọ́nù dánilẹ́kọ̀ọ́ pa sọ pé ayé lè máàmù tí ọba ga gan kò gbọ́dọ̀ jà tẹ́lẹ̀wọ́ lọ àṣọ bẹ́ẹ̀ àwọn sọ pé kò gbọ́dọ̀ ga rárárárárá ayé lè máàmù àti kìjà náà yẹn lọ gbogbo ẹ gbọ́dọ̀ dọ́gba kí ni lè máàmù fi ju àwọn èèyàn lọ náà rí tó fi gbọ́dọ̀ jáde tiẹ̀ gbọ́dọ̀ ga hmm. kọ́ ga sí kíni ṣé káwọn mọ̀lẹ́kọ̀ọ́ lè dá àmọ́ ní àbí báwo so lábẹ́ òfin ọlọ́run gíga ayé lè máàmù yẹn a máa bí gbéraga hmm. a máa bí ìjọra ẹni lójú ká máa bí ìfẹsùkẹ eléyìí tí ò sáyè fún gbogbo ẹ lábẹ́ ẹ̀sìn wa sọ àwọn màlìkìyà màlìkìyà táwọn kọtẹ́rà táwọn èèyàn ń kà láwùjọ wa àwọn ni wọ́n sọ wípé tí ò bá ti ga jù àtẹ́lẹwọ́ lọ tí ò bá ti ga jù àtẹ́lẹwọ́ lọ kò bá sọ láti jẹ àmọ́ àwọn kórìíra rẹ̀ hmm. sọ àwọn ò sọ pé kẹ́nìkan kan kó ṣe àyè lè má mú kọ gà rárá kò gbọ́dọ̀ ga kí gbogbo ọjọ́ rí pẹlẹbẹ bákan náà so àbùkátà rẹ̀ lórí kíni ẹ̀yin náà máa gbogbo lè má mú táyà rẹ̀ bá ga gbogbo ẹlòmíràn ti máa ń gbọ́rọ̀ tó kì í fara rẹ̀ lónìí ẹ rí i pé táyìn bá ti ga ju tàwọn máa ń lọ tẹ bá dúró láàyè yẹn ẹ rí i pé ẹ máa sọ jìkà ẹ máa wúra yín pé sẹ́yìn lè dó bì tí ẹ̀yin tó wá láti hmm. sẹ́lẹ̀sì kẹ́tọ́ débi táwa wà yìí ṣèṣẹ́ ibi tá a ti fẹ́ sin lọ́nà kí náà ti di àwọn èèyàn lọ́nà ọjọ́ bó ti ṣe gbogbo ibi tó bá wà wà bẹ́ẹ̀ já fọ lónìí kó tó dọ̀là hmm. kí gbogbo ọdọ́ gba pẹ́rẹ́sẹ́ kí gbogbo ọjọ́ tẹríba fún Allahu Rabbul Alamin. Hmm. ẹ lọ́rọ̀ mi. Hello. Hi. Wa alaikum wa rahmatullahi wa barakatuh. Hello. Ada. Plus two three four eight zero eight three two nine three eight nine six. Plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello. Salaamaleykum. Wa aleykum salaam wa rahmatulah. O kọ yín. Mo ti àtìlẹ́ sọ̀rọ̀ láti pàṣẹ Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni kí ẹ máa ṣí wọn sùn. Hmm. a pé ìmáàmù ọ̀nà tí dúà wà bí ọ̀nà ìpàdé ráyìn. Hmm. kí ìmáàmù wa kọjú sí ọ̀nà bí ìtàkùnkù kọ́kọ́ yóò fi hàn. tó tó alhamdulilayi ọkọ mi pé ọ̀ràn yẹn òun náà ní lórí wa tábà kọ́ mọ́ṣáláṣí látìpìlẹ̀ ká wá àwọn ẹni tó ṣe àfihàn abo ni alùkébìlà wà fún wa nítorí pé òfin ọlọ́run dá lórí pé a gbọ́dọ̀ kẹgbẹ́ sí alùkébìlà a gbọ́dọ̀ kọ̀pá kọ́ sí iwájú wa iná là kọ́ sí alùkébìlà ọlọ́run ló dáa sọ pé qad nara taqalluba wajhika fi as-sama' falanuwalliyannaka qiblatan tardaha فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره الله ní sókè ara yìí ọlọ́run ní wa ànábì sallallahu alaihi wasallam máa mm. kọjú sí ìhà ibi tí mọ́sálásí mọ́kà àbọ̀wọ́ wà. Mm. ẹ̀yin mùsùlùmí yòókù náà nǹkan gbogbo yín pátá ẹ máa kọjú sí ìhà ibi tí mọ́sálásí mọ́kà àbọ̀wọ́ wà. Mm. torí ẹ̀ àti lè máàmù àti máàmù gbogbo apáta la gbọ́dọ̀ kọjú sí ibi tá kébìlà wà. so iṣẹ́ ìpìlẹ̀ tá ọkọ̀ sínú nígbà tá à ń fi ilé mọ́sálásí so á wo bo làlùkébìlà so tá a bá ti gẹ̀ẹ́tì yẹ kó tẹ̀síwájú. tọ́ ẹ rí i pé àwọn mọ́ṣáláṣí ọ̀pọ̀lọpọ̀ alihamudulilayi ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí wọn kọjú sáà kébìlà. ó ṣeé ṣe káwọn kan nínú àwọn mọ́ṣáláṣí wa kọjá pé ibi tí wọ́n kọ tí wọ́n kọjú sí kèé sáà kébìlà. tábàárẹ̀ ni pàkíyèsí wa tó sì mú ni màdájú pé lóòótọ́ àkọjú sáà kébìlà so wa nídìí láti máa ṣàgídí àti níbi láti máa sọ pé ah, ibi láti àwọn bàbá wa àtàwọn bàbá bàbá wa kọjú sí lọ́fẹ́ wá sí wa kó mẹ́ ẹnikẹ́ni àwọn bàbá wa àti bàbá bàbá wa sáwọn ànábì làwọn so àwọn iṣẹ́ sàṣìṣe so ẹyin ó sì rọrùn fún wa láti mà ẹnu bíi tí òòrùn bá ti ń là nítorí pé bíi tí mẹ́kà wà sí àwa ní áfíríkà hmm. ìbùlà òòrùn ni agbọn bíi òòrùn ti ń yọ hmm. ìyẹn ni pé east ni mẹ́kà wà sí wa jọba ti sọ pé ìbùlà òòrùn kì í sí òòrùn gangan islam sọ pé akọjú sórùn hmm. má ti ṣe pé òrùn lẹ́ ń bọ̀ so agbọn àbùlà ọ̀rùn ẹ̀ mọ̀ pọ̀ fẹ́ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ńgbà míì táwọn èèyàn bá ń fa wàhálà wàhálà tí ò nídìí ní ìsìn ìbùlà ọ̀rùn fẹ̀ a sì rí pítọ̀ ẹ̀yin tí ẹ kọjú báyìí àtẹ̀yìn tẹ́ rọra dẹ̀gbẹ́ dè àtẹ̀yìn tó dẹ̀gbẹ́ báyìí náà gbogbo ìbùlà ọ̀rùn náà lẹ kọjú sí ẹ dákun ẹ pa wàhálà tì tó hmm. àwọn mọ̀pàkọ́ lẹ kọ síbùlà ọ̀rùn ẹgbẹ́ lẹ kọ síbùlà Hmm. dandan dandan agbọ́dọ̀ tún sí. Hmm. ìgbẹ́mí wọn nígbà tí ilé máàmù ti kọjú sáà kíbla kò burú kí ìjàmọ́ ọkọjú síbòmí kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀. a sì tún dúpẹ́ fọ́nà ẹ̀rí pa àwọn mọ́ṣáláṣí mi ga nínú ìlú yìí wípé bóyá ń gbàtà rẹ̀ ní pàkíyèsí wọn wọn ò ságídé ẹ̀rì bíi tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ ìkọjá ilé máa mú bóyá abẹ lọ́padà bọ́ sápọ̀ tún àwọn ẹni tí ń ṣe sọ láti ní ìsìn. so etí fi hàn pé wọn ò jágídí ọba tàwọn jẹ́ àtìfẹ́ inú àtà ìmọ̀kan hmm. so bẹ́ẹ̀ náà ló yẹ kí gbogbo wa náà rí hmm. kọ́nà wọn gbàdúrà gbogbo wa. ẹ jẹ́ ká wo bí ìpè kan sí ipò tó di wípé a máa lọ ní ọ̀dà hello hello hello orúkọ yìí ojú ẹ ti ń pè. hello salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ yìí. sadiq orúkọ mi. láti sadiq orúkọ mi láti kánò. kí ni láti kánò kí ni ìbéèrè yín. bẹ́ẹ̀ni ẹjọ sà ìbéèrè mi náà ni àti àwọn olùmọ̀ ìbéèrè mi náà ni pé a máa ń ṣe àwọn ọjọ kan láwùjọ wa kí hmm. wọn máa sọ wípé eh, ànábì muhammed kọ́ ni ànábì gbẹ̀yìn hmm. ẹ lè máa sọ pé ànábì yìí sá pé ó ti kú lẹ́nu ọlọ́run. ìjẹ́ tabarẹ́ nìkan láàrin wọn tó dá sí pé ní. ẹ̀ló. à ń gbọ́ yín à ń gbọ́ yín. ok. ìjẹ́ tabarẹ́ nìkan láàrin wọn tó dá sí pé ní ó lo orúkọ wọn àmọ́ kò ní wàá gbọ́ nínú àkídà wọn tí wọ́n ń tán pé ànábì muhammad kan ni ànábì gbẹ̀yìn. Hmm. ìjẹ́ gẹ́gẹ́ bí mùsùlùmí báwo ni ká ti bá irú ẹni bẹ́ẹ̀ lò àfẹ́kíṣẹ́ yẹn tó lè dídì sọ̀láàtì fún wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló lánàá yẹn ta. ọ̀dà alhamdulilayi ọkọ ni pé òfin ọlọ́run ọba ó hàn gbangba gbangba nínú alukur'an àti sunan nabi muhammad sallallahu alayhi wa sallam yóò nabi gbẹ̀yìn tí o sá nabi mímọ́ tí ó yọjú lẹ́yìn rẹ̀ tí ó já nabi òdodo ọ̀nà lànàbi wa muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run nínú alukur'an nínú suratul ahzab ni ma kana muhammadun aba ahadan min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin anabi muhammad sallallahu alayhi wa sallam kì í ṣe bàbá ẹnìkan nínú yìí o ṣùgbọ́n ìránṣẹ́ ọlọ́run ọba ni òpin gbogbo àwọn ànábì òpin gbogbo àwọn ànábì so àwọn kan wá wà táwọn lágbóyè ẹ̀sìn tó kí wọ́n ṣìnà àwọn pẹ̀lú mi lánàbì lẹ́yìn ànábì muhammad sallallahu alayhi wa sallam ẹ wá wo ibi tí wọ́n gọ sí láì máa pé ọmbrẹ́là ti ya máwọn lórí inú òjò. Hmm. wọ́n ní wa khataman nabiyyin lọ́lọ́run sọ hmm. sọ wípé òpin àwọn ànábì nígbà tó sì ṣe pé ẹni tàwọn hmm. táwọn gbà pé ìránṣẹ́ ni òun ti ìránṣẹ́ ni kì í sànàbì pé ìránṣẹ́ ni kì í sànàbì so àwọn olùmọ̀ẹ̀sìn Islam sì sọ pé kò sí bẹ́ẹ̀ yẹn ṣe jẹ́ ìránṣẹ́ tí ò ní jànàbì. Al-Imam Ibn Kathir rahimahullah ó ní táwọn ànábì bá ti tán hmm. gbogbo ọ̀ránṣẹ́ náà ti tán. nítorí pé nafiyul aam nafiyul lil akhas hmm. téyìí tó fẹ̀ tó gbòòrò bá ti tán hmm. eléyìí tó hà jùlọ ti tán ṣáájú rẹ̀ torí de eléyìí kájọ kó yé wa báwọn ẹnikẹ́ni tó bá wá gbà fún ànábì mi tún bẹ́ẹ̀ lẹ́yìn anabi sallallahu alaihi wasallam onítọ̀hún kìí ṣe mùsùlùmí ti wáyé o mùsùlùmí ti ọlọ́run fàlùkùránì ránṣẹ́ sí mùsùlùmí ti ń tẹ̀lé sunna anabi muhammad sallallahu alaihi wasallam wọn ní tí a bá wá rẹ nìkan tó ṣe pé ń jẹ orúkọ àwọn jàmá yẹn hmm. ṣùgbọ́n tó ṣe pé kò nígbàgbọ́ ọrù tiwọn ṣé mùsùlùmí náà lápè ní àbíbáwò so eléyìí báyìí ká sọ pé jíjẹ orúkọ wọn yẹn ó bí kọjá pé àlè gbàláyè kí irú máa ṣe lè má mú fa wa hmm. nítorí pé téèyàn ọba fẹ́ràn àwọn èèyàn kan kì í wọrú aṣọ wọn mm, mm. téèyàn ọba fẹ́ràn àwọn èèyàn kan kì í sọ èdè wọn mm. à ń bọ̀sibọ̀si pọ̀ wá máa pera rẹ lọ́kàn nínú wọn ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ ìṣerú tiwọn sọ àgbọ̀dọ̀ jẹ́ kíru rẹ̀ kó láǹfààní àti síwájú wa. Allahu a'lam. jazakumullahu khairan jaza ibi náà láti máa ṣẹ́nu ró ẹni tí wọ́n ti ń dá alẹ́kọ̀ọ́ tí wọ́n ti ń dá àwọn béèrè wa náà ni Sheikh Dr. Sharafdeen Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ lùmọ̀dínà center ẹ̀ ṣàánú ajẹ́lógún àṣọ ọgbọ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe gbàtẹ̀rẹ̀ ètò kọ́lọ́n kọ́ san ọlẹ́sìn lórí láyé bí ẹ̀tì